and so you are still there. èmi náà ló ń jajá o sọ wípé ló di next week àbọ̀tún la kó tó di kó ń jajá rẹ yìí ẹnikẹ́ni mo dẹ̀ bá sọ̀rọ̀ bí ó ràn ọ̀dọ́dọ̀ òun rárá rárá àbí ó máa jẹ́ òdo yẹn. ẹ jẹ́ má bìtú sẹ́yìn tó ti rọlẹ́ mo rò fún mi lówó yẹn pé kí máa mú un lọ làtí ẹ̀ ṣe pọ̀ tó yẹ ìgbà tí kò lè dé fóun lówó láàárọ̀ yìí ten thousand naira ta. kọ́lẹ́dẹ́ sa nígbà tó fún ẹ lówó láàárọ̀ yìí. ìgbà tẹ̀sọ̀ kalẹ̀ nínú mọ́tò ẹ kówó kan sí ibi ìjẹ́ àmọ́ wá kówó yẹn wá ṣe báyìí. èmi ṣe báyìí. bẹ́ẹ̀ ni sa. kí ni ìtumọ̀ yẹn? sọ́rùkọ́ ti fún ẹ fún mi ni. tó bá jẹ́ pé mo fún ẹ kí ló tó sọ fún mi pé mo ṣe. àtàbà ti dúpẹ́ lọ́wọ́ ẹ máa sọ pé kò tọ̀pẹ́ nìta. pé kò tọ̀pẹ́ kò tọ̀pẹ́ ibo nìyá tiẹ̀ ń gbé. adòdò ta ni ìyá yẹn kọ́. ondo ni sa. tí wọ́n bá ti fẹ́ lọ rọ oúnjẹ ajá lòdò wọ́n máa fi òun dòdò ẹ wá padà wá sí adòdò ọ̀tà wà pè yá sí ẹ lọ gbé yà yín wa. ẹ lọ